السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا أدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته à ń sọpẹ́ fún ọlọ́run ọba à ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa olùṣìpẹ̀ wa àfáwà àgbà ànábì wa Muhammad <clears throat> sallallahu alayhi wa ala alihi wa ashabihi ajma'in ìkẹ́ ọlọ́run kó mọ bá ànábì náà àtàwọn ará ilé àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ àbẹ̀rẹ̀ wọn bá kó sànú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà lọ́mọsá àfààní ẹ̀yìn wa pọ̀ láti alùkìyàmù. akíra wa káàbọ̀ séré tó àgbọ́yé Islam òjíṣẹ́ ọlọ́run ọba asaadi kolmasdok ó fi dá wa lójú pé man yurdi Allahu bihi khayran yufaqihu fi ddin ẹni tó wà fẹ́fẹ́ dáadáa ìmọ̀ fún lágbọ̀yé ẹ̀sìn ọlọ́run ọba ń bẹ̀ sàánú ọmọsá fún alágbọ̀yé ẹ̀sìn rẹ̀ adúpẹ́lẹ́ ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ ká máa dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ tó lọ́n fi wá mọ́nà Islam ọ̀kan náà àfà ó ní ọmọwọ́ mùsùlùmí ọ̀dàláyé ọlọ́ọ̀rí tọ́lọ̀ ti fún ẹ pọ̀ aláàkọ́ nínú ọlọ́run ọba nínú àwọn orí àkọ́kọ́ náà kọ́ sí fún tó tóbi jùlọ ọlọ́run dẹ́ ọlọ́mọ ènìyàn ọlọ́run dẹ́ ọlọ́mọ ènìyàn eléyìí tó yẹ pé gbogbo àwọn ẹ̀dá tọ́lọ̀ ń dá àwọn scientists wọ́n láwọn ẹ̀dá ọlọ́run lọ bí eighteen thousand ẹni tí ọmọ ènìyàn àlùjánu màláìkà ẹyẹ ẹja kìnìún ajá gbogbo àwọn ẹ̀dá ọlọ́run ọba gbogbo wọn àwọn tí wọ́n ń sẹ̀mí ẹ̀dá àwọn tí wọ́n ń sẹ̀mí ẹ̀dá ọlọ́run ọba ọlọ́run nìkan ló máa yé wọn èyí tó wáá dé àdúnú àwọn ẹ̀dá ọlọ́run ọba onílọ́mọ ènìyàn búra pẹ̀lú àwọn nǹkan mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ báwọn fáwọn ti sàlàyé fún wa ọlọ́run ọba kò sí tí ò lè fi búra ń tiẹ̀ mọ́ mùsùlùmí dáadáa fi nǹkan mí ìbúra fọlọ́run mùsùlùmí gbẹ́ dáadáa gbọ́dọ̀ fi ògún búra agbọ́dọ̀ fi ilẹ̀ búra agbọ́dọ̀ fowó búra kódà agbọ́dọ̀ fi wallahi tallahi bilahi ó dé wa ọlọ́ọ̀ni kẹlẹ́ a máa fi búra a gbọ́dọ̀ fi nǹkan mi búra àfọlọ́wọ́n ọba àmọ́ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala nínú agbára rẹ̀ kò sí tí o lè fi búra nínú àwọn ẹ̀dẹ́ ọlọ́wọ́n búra pẹ̀lú sọ́tò tíìn pẹ̀lú àwọn nínú sọ́tò tíìn ọlọ́ni wọ́n tíìn wọ́n zaitun wọ́n tóórì sinin wọ́n hàzẹ̀ bẹ́lẹ̀dẹ̀ làmì Allahu akbar ọlọ́ni wọ́n tíìn ọlọ́ni mo fi gé ọ̀pọ̀tọ́ búra wọ́n zaitun àti zaitun igi elépo wàhálà bẹ́lẹ̀dẹ̀lẹ̀ amin àbí wọ́n túrì sinin ọlọ́run ni mo fi òkè túrì sinin búra náà pè ní túrì onáà ni òkè tó máa àpáta títú àhùgí lórí wọ́n pè ní túrì tó bá àpáta nìkan ni wọ́n pè ní jábẹ́lù àmọ́ láti wá ní igi lórí yóò dàgbé túrì wọ́n túrì sinin. وهذا البلد الامير المفلو ìbúra ìlú maka tẹ́lọ̀ sọ́ra sura sura náà kàlẹ́ lọ́wọ́ ìbúra gbogbo táwọn afa akọ wa náà ni pé gbogbo sura tó lágbó pọ́lọ́ bá búra ń bẹ̀ kó wọ́n pé makeya ni ọlọ́run ni mo fìlú ìbúra ọlọ́run ọba mi kí ni jawabul qasam kí ni wọ́n búra sí ó ní laqad khalaqna al fi ahsani taqwim èyí tó wẹ̀ láti mọ̀ dá náà lọ́mọ ènìyàn bàbá màmá ìyá kí la ṣe fọ́nà ọba tó lọ́n fi dá wa lọ́mọ ènìyàn wọ́n láyà nu ọlọ́ọ̀ba ni ọlọ́ọ̀ma kánú ẹ̀ kó lára wa. laqad khalaqna al-insana fi ahsani taqwim kódà àwọn màláíkà ń jogún wa àwọn màláíkà tọ́lọ̀ ń dá ti nú màlẹ́fà wọ́n ń jogún ọmọ ènìyàn inú ẹgbàá wa Imam Ahmad àwọn mọ̀lẹ́bí gbọ́lọ́wọ́ bá ọdọ́ mi ni ọ̀fílẹ̀ ọlọ́rọ̀ yáyé fún wa gbogbo tí wọ́n tó wọ́n lọ́sọ lórí ayé àwọn tó wá dá yìí tó wá lọ́dọ̀ ayé fún wa yìí dákun rọ fáwọn aláàrẹ kìámà àlìjẹ́nà jẹ́ pé torí tiwa ní ọlọ́ọ̀ni ara o mi ò lè fẹ́ni tí mo fi àtẹ́dá kún fáyà kún dá àtẹ́ni mo fọwọ́ mi dá mi ò fi wọn wéra wọn ni mo dá mi ènìyàn pẹ̀lú ọwọ́ ara mi subhanahu wa ta'ala ọwọ́ tó tó síbi ọlọ́ba ọlọ́ba ni ọmọ ènìyàn yìí nítorí ẹtí bá ti dáadáa nu wọn láyé tó tọ́lọ́ yìí àwọn náà ni mo torí wọn dá àlìjẹ́nà náà ọmọkùnrin àti wàlúmọ̀ àlìjẹ́nà ọlọ́run tó wá dá wa lọ́mọ ènìyàn yìí ó tún wá ṣe wá ní mùsùlùmí èyí tó dáa jù nínú àwọn ẹ̀dá nínú ọmọ ènìyàn gan èyí tó tún wá dáa jù náà ni mùsùlùmí ọlọ́run sọ fún sọ́tò bẹ̀yìnà lọ́ni innal ladhina amanu wa amilu salihati ulaika umu khairul bariya allahu akbar innal ladhina amanu wa amilu salihati àwọn tó ń gbọ́dọ̀ gbọ́dọ̀ dodo wọ́n náà ń ṣe rere ulaika umu khairul bariya àwọn náà lẹ́dá tó dáa jùlọ ọlọ́ọ̀ba àjọ pẹ́lọ́tọ̀ tó tó ṣe wá ní mùsùlùmí ọlọ́ọ̀ba àwọn mùsùlùmí wa pọ̀ ọlọ́ọ̀ni kan ló mọ iye àwọn mùsùlùmí wọ́n ti wọ bílíọ̀n lásìkò tí wà yìí bílíọ̀n lágbàáyé inú seven billion mìíràn tó wà lágbàáyé nìyẹn mùsùlùmí fẹ́ fọ́ọ̀mù three or two to three billion ọlọ́run àdúpẹ́ lọ́wọ́ rẹ̀ tó ṣe wá mùsùlùmí gbogbo àwọn ẹnẹ́bí ọlọ́ọ̀ba mùsùlùmí gbogbo wọn imam sayyidina abdullahi bin abbas radiyallahu anhuma ọgbà àdìsí wáyé pé anabi muhammad sallallahu alaihi wasallam pé láàrin bàbá wa anabi adam sí bàbá wa anabi nuh àwọn ìran ìran ìran mẹ́wàá lọ́wọ́ kò lóun ala islam gbogbo wọn mùsùlùmí ni wọn kèfèrè òsì nu wọn kò sẹ́sẹ̀ bọ́ nu wọn apààyàn wà nu wọn o ọ̀mùtí wà nu wọn o ńlẹ̀ wà nu wọn o àmọ́ kò sí ọ̀sẹ̀ bọ́ nu wọn láyé ànábì Nuh alayhi salatu wa salam làwọn ọ̀ṣẹ́bọ́ tó wáyé ó di láyé ànábì Nuh alayhi salatu wa salam làwọn ọ̀ṣẹ́bọ́ tó wáyé yé eléyìí ẹsẹ̀lẹ̀ nípa bídà ni làwọn sọ pé ẹ má mọ̀ sí bídà mọ́ bídà nǹkan burúkú ni albídà tutù á di ila bídà ti ẹni ìmọ̀ súnyàn débi ẹ bọ́ kí ló fà á àwọn àfáà ńlá ńlá kan lọ́lọ́wọ́ bá dáwọn èèyàn wò ní nígbà tí ó di ayé ànábì Nuhu alayhi salatu wa salam tọ́lọ́wọ́ fún sàlàyé fún anú sọ́tún náà nípa pé àwọn wọ̀nyí ni wọ́n ṣe ni wọ́n ṣẹbọ àwọn àfáà ńlá yìí ọlọ́wọ́ agbẹ̀mí wọn náà rí ọ̀sẹ̀ kan náà làwọn ń bídí àbá ní ah àwọn àfáà àwọn ti kú yìí o ẹjẹ́ àyà píkṣọ̀ wọn ẹjẹ́ àyà àwòrán wọn ká máa fi rántí wọn bídí àtúntò lù àwọn tí wọ́n yà wòrán yẹn wọn ọ̀dọ́ sì fún wọn àwọn tí wọ́n dé lẹ́yìn wọn àwọn náà ọ̀dọ́ sì fún wọn àmọ́ wọ́n ń fọlọ́ àwọn tọrọ wọ́n ń fọlọ́ àwọn eré yẹn tọrọ àwọn ọ̀ràn kẹta ń gbọ́dọ̀ àwọn adéwọ́n à àwọn bàbá wa tó ń ṣe léyìn wọ́n mọ̀ tó ń ṣe ọlọ́run ọba yẹn tóbi ju dáàmà pèdà rẹ̀ lọ àwọn ilé ìlà máa pè àwọn ilé ìwọ̀n bàbá pè ọlọ́run wọ́n ti sọ́dọ̀ òsàn lọ́lọ́run wa fi rán lẹ́bi ní ó fàbí ọmọ ẹgbẹ́ lẹ́bi inú olùdíṣẹ́ ọlọ́run alára kọ́ tó gbogbo àwọn lẹ́bi ọlọ́run tó síwájú ẹ̀ lẹ́bi ọlọ́run bá ní wọ́n wọ́n kàn ń sàlàyé fáwọn ẹ̀ ni àlẹ́bi inú wa ń sàlàyé fún wọn inú sọ́tò nóhò náà ni aya twenty six aya twenty six inú sọ́tò nóhò àbí ọlọ́run ọba ń sàlàyé fún wa nípa àwọn èèyàn nẹ́bì Nuhu alayhi salatu wa salam aya twenty two níbi twenty two twenty three ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ń sọ fún wa pé qala Nuhu Nuhu wa ń sọ fún àwọn èèyàn rẹ̀ pé rabbi innahum asawni wọ́n kọ́ tèmi wọn gbọ́rọ̀ mi tabba'u ma lam yazid maluhu wa waladuhu illa khasara wọ́n tẹ̀lé ẹgbẹ́ pé dúkìá rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ kò ní í ṣe nǹkan míì fún àfi àsára ni gbogbo ẹni tó bá ṣe islam àsára lọ́rọ̀ ọjà sí ọlọ́run sọ fún wa wal asr innal insana lafi khusr àsára ni Allahu akbar ó dẹ̀ wọ́n sọ pé àwọn òòsà wọ̀nyí àwọn ọkọ̀ àwọn makaru makaran kubara wọ́n dẹ̀ ti ńlá wọ́n dẹ̀ ti ńlá ọ̀kọ́lù látàzàrò ń na àlẹ́ àtẹkùn wọ́n ní ẹ má fi àwọn ọlọ́run ọba yín lẹ̀ àwọn òòsà wọn pè wọ́n lọ́wọ́ ọba wọn látàzàrò ń na wọ́dà ní aláàkọ́nu wọn ni wọ́dà ọ̀kan náà àwọn òòsà àgbàlagbà nínú àwọn tí wọ́n mú lóòsànù ó di wàlá sùwà ẹ má fi wò sùwà á lẹ̀ nu wàlá yàgùsà ẹ má fi yàgùsà lẹ̀ ẹlẹ́kẹta nìyẹn wọ́n yàúkà àti yàúkà ẹ má fi yàúkà lẹ̀ wọ́n nasra àti nasra àwọn òòsà márùn bíi ọ̀sà fi wáyé nù láàrin bàbá wa bàbá wa àgbà bàbá abal bashir nàbí ilẹ̀ adam aleyhi salatu wa salam tó jẹ́ kò sí ọ̀sẹ̀ gbogbo ọmọ mùsùlùmí ni wọ́n gba ayé ànábì nóò làwọn ọ̀sẹ̀bọ̀ yìí làwọn ń bèrè àyè tí wọ́n bẹ̀rẹ̀ bèrè àyè nígbà táwọn ẹ̀ràn alẹ́ kẹta dé wọ́n bẹ̀rẹ̀ sí jọ́sìn fún wọn tí bàbá wọn sọ̀rọ̀ yẹn ẹni tí wọ́n ní arajọ́ ọ̀gbọ́n bàbá rẹ̀ lọ́gọ̀ àwọn bàbá wa tí wọ́n ṣe léyìí tí àwọn bídíà náà wí lóṣìṣẹ́ nìyí èyí là fi sọ wàá kìlọ̀ fún wa kírísímàsì kìí sọdún mùsùlùmí ni àti fọlọ̀ bá wọn ṣe new year tí ń bọ̀ wájú ìkìí sọdún mùsùlùmí ni àti fọlọ̀ bá wọn ṣe ó di wa àti tàwọn pamphlet jáde sọ pé ń sàlàyé gbogbo ẹ̀ fún wa ká ti pín fáwọn èèyàn ọlọ́run ọba ajúkọ́ dọ́dọ̀ tì náà tí ń ṣàlàyé fún wa nípa gbogbo àwọn nǹkan wọ̀nyí gbogbo àwọn ìtumọ̀ rẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀rí kò síjà ń bẹ̀ dandan ní ká máa ṣe dáadáa sí christian kódà ní tí ò lẹ́sìn dandan ní ká máa ṣe dáadáa sí ṣe dáadáa sí yẹn àfi ń pèsè islam ni àfi ń pèsè islam ni tó bá ní aláàjì yẹn ṣe ń gbà ọgbà bẹ́ẹ̀ ni islam ló ní ká ṣe bẹ́ẹ̀ islam ló ní ká ṣe bẹ́ẹ̀ aláàjì wọn ti ṣe ẹni pé ẹ fi nǹkan náà ṣe ń gbà àmọ́ christmas àti new year a gbọ́dọ̀ bá wọn ṣe àwọn kan sọ pé àwọn alákìtìyẹsì ṣé alákìtìyẹsì ni àwọn náà tí wọ́n jẹ́ irú Jehovah witness kò sí bẹ́ẹ̀ ṣe Jehovah tó bá wọn ṣe Christmas kò sí bẹ́ẹ̀ ṣe Jehovah witness tó bá wọn ṣe new year àwọn deeper life kò sí bẹ́ẹ̀ ṣe wọ́n tó bá yín ṣe tí wọ́n mọ̀ pé kèsè kí ni kèsè sí. ó de tẹ́ bá ń bá wọn sọ̀rọ̀ ẹni tó bá lè díẹ̀ nu wọn pé ayín náà mùsùlùmí tí yín náà léyà tẹ̀ ń ṣe léyà tí yín náà ò sínú ẹ̀sìn léyà tí wọ́n wà tí léyà tí wọ́n wà nú ẹ̀sìn wọ́n wà wọnú báíbù láti bẹ̀rẹ̀ báíbù Genesis nìyẹn dé parí báíbù Revelation ẹ lè rí nǹkan tó jọmọ́ Christmas ń bẹ àbí nǹkan tó jọmọ́ New Year ń bẹ ẹ lè rí ń bẹ wọ́n lọ́ọ́ lọ́ọ́ lè wò fúnra rẹ̀ rí báíbù lọ́ọ́ lè wò báíbù rẹ̀ gbogbo àwọn vaccines vaccines wà wẹ̀ nǹkan lè wò vaccines wọ́n fẹ́ tó eighty five bàbá wa adíjọlá barista adíjọlá tí wọ́n gbà níjọ sóòrù gbà kan ní library wọn ní eighty five different price of editions eighty five bàbá yẹn ni àmọ́ Quran ẹ̀yọ̀ kan náà ní gbogbo àgbáyé Quran ẹ̀yọ̀ kan náà ni ọlọ́run àdúgbò lọ́wọ́ rẹ̀ tó fi wá mẹ́rin Islam ó di wa tí wọ́n á wọ gbà Christian kan bá búrọ̀ sísè àwọn kan sọ̀rọ̀ nígbà tí wọ́n fún ní nǹkan kírísítọ̀ tó ní à kí bí mi ọgbọ́ tẹ́ bá ń ṣe kó mà tẹ́ bá ń ṣe ìyàwó kó láti bá ń ṣe ìnáwó lásán tẹ́ bá fún alóúnjẹ jẹ́ àjẹ ọlọ́wọ́ bá ọ̀sọ́ pé ká má jẹ oúnjẹ yìí ṣẹ̀ríà Islam ní ká jẹ oúnjẹ yìí àmọ́ Christmas kìí sọdún yìí ni lọ́fà ló pé láti Genesis Bible tó fi dí parí Bible ẹ̀ lè rí mbẹ̀ ààwẹ̀ ẹ̀ what do you call it New Year náà kìí sọdún yìí ni láti bẹ̀rẹ̀ Bible dí parí Bible láti Genesis dé Revolution ẹ̀ lè rí mbẹ̀ wọ́n ní ẹ̀yin náà mùsùlùmí ẹ̀mọ ẹlẹ́yà tẹ̀ ń pa kì í sọdún tí náà ni sísè wa ní alọ́lẹ̀ wo kuran wò sọ́tù iná àtẹ iná kàlàkàwùtà fáwọn ẹ̀dá mi ká la ilaha illallah subhanaka allahumma wa bihamdika la ilaha ẹ̀gbọ́n bá ń pọ̀ sí ẹ̀ ń sọ. Amen síbẹ̀ ẹ̀sẹ̀ jí ni ẹjí dáadáa náà. naam ẹwọ Quran one oh four suratul Kawthar aya kìíní kejì kẹta kí ọlọ́ba mi ń bẹ̀ fà mí. naam. naam. nítorí náà kí o fún olúwa rẹ kí o sì gbọ́ ẹran iléyà. tó alhamdulilah ẹ wo islam ọlọ́run wa pé dájúdájú àwa sori tó pọ̀ fún wa níbi muhammed sọlá nínú kí n fọlọ́run ọba rẹ kó o lè dúró ẹran iléyà àṣẹ ọlọ́run ọba ni ká dúró ẹran iléyà yẹn quran chapter one oh four verse one to three ẹ bá tún wá wọnú quran kan náà quran thirty seven verse one oh seven ọlọ́run sọ fún wa ń pa ẹran léyà yẹn gbogbo ọdún táwọn mùsùlùmí ṣe àní ẹ̀rí fún un lọ́fà èyí tí wọ́n fẹ́ kìbọ̀ pé ọdún mùsùlùmí ni tí ò sí ẹ̀rí fún un tí wọ́n ń pè ní ayé mólìdí òní ara ọ̀ rárá ọ̀ kéé sí ni ẹ̀wọ́n tó lọ́wọ́ bá wí nínú Quran one oh seven sọ́tò swafaad nìyẹn Quran thirty seven verse one oh seven kí lọ́wọ́ bá mi wí mẹ́ẹ̀ sọ pé ayé àtàkì ọ̀rọ̀. naam. a ti fi àbò ẹran iléyà ọdún tí ó tóbi rọ́pò rẹ̀. ọlọ́run bá ń sọ fún anabi nípa anabi ilá ibrahim nìyẹn nígbà tí ọlọ́run kò du ọmọ rẹ̀ ismail ọlọ́run ni a fi àbò ńlá rọ́pò rẹ̀ eléyìí ni kò fi du ẹran iléyà rẹ̀ islam gbogbo tábà sínú islam ó lẹ́rìí lọ́fà wọ́n máa yá a ní wọ́n máa ṣe dáadáa sí christian wọ́n láì máa ṣe dáadáa sí lẹ́yìn tó bá ń ṣe sí náà ló ti pè àmọ́ kó mọ bá wọn ṣe pé ẹjọ́ ń sọdún ni ọdún tí wọ́n ọ̀tọ̀ ọdún tí wọ́n ọ̀tọ̀ ọlọ́run ṣàlàyé fún ẹ pé lakum dinukum waliya din tí yín ọ̀tọ̀ tèmi ọ̀tọ̀ kó kágun máa lọ́wọ́ láti irọ́ tí wọ́n Trump à ń pa àwọn Nàìjíríà irọ́ wọn ń pamọ́ wa àwọn Haram tí wọ́n kò sẹ́ni wọn máa pa kọ́lọ́n gba gbé wa lékè wọn ọ̀sẹ̀ túrúmpù ọ̀gá wọn tó ti lóun gbẹ mọ́ àbá mùsùlùmí jáná ọlọ́mùsà gbé wa lékè rẹ̀ mùsùlùmí dáadáa nàìjíríà dódò islam new year náà tó ń tún máa ń bọ̀ wá mọ́tò bá wọn ṣe o mọ́tò bá wọn ṣe o gbogbo àwọn ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ tó máa ń ṣe ẹja wọ́pọ̀ ń bẹ̀ ó tó gẹ́ ó tó gẹ́ odi oto gẹ ẹja ẹran kéde ló ẹran ẹran tẹ ẹjẹ mùsùlùmí nìkan jẹ́ ní bẹ́ẹ̀ ṣe jẹ́ tó náà ọ̀ sara tó mi bẹ́ẹ̀ ṣe jẹ́ tó náà ọ̀ ga tó mi ṣe sùúrù ó di yẹ ọlọ́wọ́n ọba musa fi wá mọ́nà islam tààrà nínú àwọn mùsùlùmí tí wọ́n tó wá dáa jù náà lọ́mọ lẹ́yìn anábì wa muhammad sallallahu alayhi wa sallam mọ́lẹ́yìn anábì wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n ní kuntu khayra ummatin ukhrijat lin-nas ta'muruna bi ma'rufi. وتنعون عن المنكر وتؤمنون بالله يعني كنتم خير أمة أين لا داعي ولا أمة أخرج نبوة الدين تاتين دا كسين تداتوين الله تنعى على النبي محمد صلى الله عليه وسلم قال داجو كلا أنت لا تداجو تأمرون بمعروف وتنعون عن المنكر أما إما أنقع سلادا ولا لا سلادا إيه إما كيرو لاسكو أما تجعوا بي إما سكوا بي ẹ máa gba Islam lọ́wọ́ láàfin rọ̀ wá lórí ètò wa yìí Ramadan ní wọlé bọ̀ yìí kárí pé à ń ṣètò dáadáa à ń gbìyànjú láti ṣèrànlọ́wọ́ fún ètò yìí kí wọ́n kó dúró ètò àgbọ́yé Islam yìí ọlọ́mọsá fún àwátá ń sọ àtàwátá ń gbọ́ ọlọ́mọsá fún alágbọ́yé Islam ọlọ́mọsá sànú ọlọ́ọ̀bà tàmílẹ̀ Islam sì gbèsè ayé wa ó di wà kárí pàǹsẹ̀ nìlọ bróra wa Daud Ibrahim gbogbo ògbà ní fowó ránṣẹ́

kálẹ̀ máa falẹ̀ máa kálukálukú máa kó làwọn ti gbàdájọ́ rẹ̀ ni Ramadan ni wọlé bọ̀ yìí àti wà ní oṣù tó ń pè ní oṣù àwẹ̀ arúgbó bí òye pé kò sí nǹkan tí ń jẹ́ àwẹ̀ arúgbó Ọlọ́run ti ní káwọn èèyàn ti máa gbọ́ yé wọn ò bá wọn gbà á mọ́ ó di wa kò sí nǹkan tí ń jẹ́ àwẹ̀ arúgbó oṣù méjìlá la nínú ìṣẹ̀lẹ̀ Islam Ọlọ́run dá akọ fún wa nù sọ́tò tauba Quran 9. gbogbo tí mo bá ṣe fún sùn yóò bá ṣe ìmọ̀ fún mi Quran 9, chapter 36. ọlọ́ba ní inna iddata shu'uru indallah àwọn oṣù ọlọ́wọ́n ba oṣù méjìlá náà ni isna ashara shahara oṣù méjìlá náà ni ó bẹ̀rẹ̀ pẹ̀lú almuharram oṣù kìnínú oṣù kìíní ọjà kí n máa gbà wẹ́ńbẹ̀ pàápàá jùlọ àwẹ̀ ọjọ́ kẹsàn-án àtijọ́ kẹwàá tí ẹ bá lè ọjọ́ kọkànlá náà ọjà oṣù kìíní oṣù oṣù ẹlẹ́ẹ̀kejì à oṣù safar kò sáwẹ̀ kan bẹ̀ àmọ́ yẹn lè gbà wẹ̀ monday eh, thursday àtọ̀jọ́ thirteen fourteen fifteen ó di wa oṣù ẹlẹ́ẹ̀kẹta náà lóṣù tó bí anabi wa muhammad sallallahu alayhi wa sallam kò sáwẹ̀ kankan ju àwẹ̀ monday thursday lọ tó bá lè gba thirteen fourteen fifteen náírà oṣù ẹlẹ́ẹ̀kẹrin nínú sẹ̀ríà islam à ń pè ní oṣù rabiu sani òun náà kò sáwẹ̀ mi bẹ̀ ju àwẹ̀ monday thursday thirteen fourteen fifteen oṣù ẹlẹ́ẹ̀karùn-ún là ń pè ní jumadal ula òun náà kò sí àwẹ̀ kẹ́mbẹ̀ ju àwọn ọjọ́ tá a kà yí lọ oṣù ẹlẹ́ẹ̀kẹfà là ń pè ní oṣù kínní jumadal akhira ó wa òun náà kò sáwẹ̀ kẹ́mbẹ̀ ju àwẹ̀ jọmẹ́ márùn-ún tá a monday thursday then thirteen fourteen fifteen eléyìí súnà dẹ̀ ní gbogbo àwọn àwẹ̀ wọ̀nyí then ẹlẹ́ẹ̀keje náà ló sọ àwọn àmbẹ̀ yìí táǹpì ní oṣù rajab ó wà nínú àwọn oṣù ọ̀wọ̀ bí oṣù zulkaada ti wà nínú oṣù ọ̀wọ̀ bí zulhijja ti wà nínú oṣù ọ̀wọ̀ bí almuharram ti wà nínú oṣù ọ̀wọ̀ bẹ́ẹ̀ ni rajab náà wà nínú oṣù ọ̀wọ̀ àmọ́ kò sí pàǹgbà rẹ̀ kan eh, nínú rajab kò sí àwẹ̀ kankan kò dẹ̀ sí àwẹ̀ kan ní jáwẹ̀ eh, rajab ó di gbogbo àdìs tó wà ń pa ìrọ́ ni wọ́n pa kò ní kò ní ìsinad àwọn àfọwọ́ni àdìs àwọn tó wọ́n ní nǹkan wọ́n sọ pé kí ni الإسناد من الدين ولولا إسناد لقال من شاء ما شاء إسناد يعني إسناد ورواه البخاري رواه مسلم إسناد chain of transmission ara ẹ̀sìn ni lẹ́wọ̀la tí ìbá ìkọlọ̀ ọba máa máa guide Islam pẹ̀lú pófin Islam sílẹ̀ ni wọ́n kálukọ̀ bá máa sọ dúbà wù ó di wa lẹ́yìn náà àwa ni oṣù Sha'ban oṣù tó yẹ máa gbàwẹ̀ tó pọ̀ nù oṣù kẹjọ nù mọ̀mọ́ wa sẹ́yìdá Aisha radiyallahu anha ó dábì máa pa ẹ̀tọ́ pọ̀ nù sàbẹ́ àjọ tó ti máa ń gbà báyìí ẹ̀rù pé kò ní sí òní lẹ́yìn làbí palẹ̀ mọ́ fún Ramadan yóò wá kan sùkẹ́ ẹ̀sán oṣù Ramadan lẹ́yìn náà lẹ́yìn oṣù Ramadan lẹ́yìn ọ̀ràn yẹn lòun ká gbàwé lọ ó máa fún aláàfíà tó kún alágbàwé náà <clears throat> lẹ́yìn náà oṣù kẹwàá ọ̀tá ń pè ní oṣù Shawwal ọjọ́ mẹ́fà ń bẹ ń bẹ tá ọdún mẹ́fà níbi ìbá lè gba Ramadan tó bá gba mẹ́fà sínú Shawwal bí ẹni tó gbàwé ọdún kan lẹ́yìn náà ló wá kan oṣù lánìí oṣù sòlùkálà tá a máa ṣe ṣe hajj láti Shawwal náà ti máa bẹ̀rẹ̀ ṣe hajj òun náà kò sáwẹ̀ kankan bẹ́ẹ̀ ju bí rájà bí àwọn oṣù yòókù náà dàbí Monday Thursday thirteen fourteen fifteen lẹ́yìn náà wá kan zulhijjah zulhijjah a máa gbàwé ń bẹ́ẹ̀ lọ́jọ́ àràfá lọ́jọ́ àràfá ó di wa ọlọ́mọdé àdáwọn ọjọ́ náà wa láyà bí kọ́lọ́n kó ọlọ́ọ̀bà ọlọ́run kó wà pẹ̀lú wa ká má gbàgbé láti ṣèrànlọ́wọ́ àwọn tí wọ́n ṣèrànlọ́wọ́ fún ọmọ nọ́mbà ọmọ náà là ń lórí yẹn Suleiman naira ó di arákùnrin kan náà ẹrú ọlọ́run ọba kùnrin kan náà fún wa ní one thousand naira búrọ̀ àwa fún àwọn ọmọ owó ọmọ brahma daoud ibrahim ofuani three thousand five hundred almost every week abi every two two days ní báyìí fún wa lówó báyìí ọlọ́run ọba musa san lẹ́sàn rẹ̀ lọ́kọ̀ sọ gbọ́ lẹ́sàn rẹ̀ new year ní ń bọ̀ lọ́dún new year ti wa kọ́ o ẹ̀yin máa ta mùsùlùmí ni pé ẹ̀ ṣe new year ti àwọn gan-an kí ṣe mùsùlùmí ẹ̀ tún bí ẹ̀ ṣe ṣe ti yín ọdún méjì péré ló sì wà Islam ọdún iléyà tá a gbọ́ tí wọ́n kà fún wa ní àti ọdún. ààwẹ̀ ọlọ́run tí kò bá wa láìpẹ́ láìtọ́ dá à ń bẹ náà ọba sánú wa láìtọ́ dá ẹgbẹ́ ní bèrè bèrè tó bá fi yé wa dáhùn insha Allah. wa alaikum salaam dèlà. Thank you. sọ láti fi gba àwọn ọmọlẹ́yìn rẹ̀ ní ìgbìyànjú pé ó dáa tó máa ṣe wọn á rí pé iṣẹ́ sọ sí ẹ yàtọ̀ sí iṣẹ́ àpàlùfẹ́ lákùnrin tó lọ fẹ́ fi àwọn ìlú náà. tó àfọwọ́rẹ́ rẹ ti ń gbá oṣù mẹ́ta àwọn ọmọbi tó ti rí ànábi rẹ sọ fún wa pé inú àgbà wa tí ìmáà mú sí ń gbà wá ọlọ́run mọ́ wa sayida aisha man amila amalan laysa alayhi amruna fa huwa rad man ahdatha fi amrina hadha ma laysa fa huwa ẹni tó bá mú wá sínú ẹ̀sìn wa yìí tí ò sí mi àdá padà fún mi ẹni tó bá ń ṣiṣẹ́ kan tá a pa aláṣẹ rẹ̀ ábẹ́ ìpínlẹ̀ ọlọ́pàá aláṣẹ rẹ̀ oṣù mẹ́ta ti ń gbà yẹn kò sí dọ́dọ́ bẹ́ẹ̀ nu ṣẹ̀ríà Islam àwọn ètò wa nu ṣẹ̀ríà Islam la kà fún wa yẹn gbogbo ẹ̀ ló sì lẹ́rìí ó di wa tó àfáàyìn ẹ̀mẹ́bí tó débi béèrè ọ̀rẹ́ bí ó débi tó dábàá fún Nàìjíríà nìkan wọ́n láwọ̀ ojú àná rẹ̀ lásìkò ìbálẹ̀wé tí ọlọ́run ti ìyàwó tí a ti ọmọ ó wá ní bóyá àwọn ìṣẹ̀lẹ̀ ibi tí kan sí ìlú tiẹ̀ ìjẹ́ tó bá ti àwọn ọmọ ìyàwó pé òun fẹ́ ti gbogbo àwọn káwọn jọ gbà méjì ó ti tẹ́tí abẹ́ ajọ́ méjì mẹ́ta ní mẹ́rin márùn káwọn jọ gbà wọ̀ káwọn ti gbọ́ ní sí àwọn báyìí kí ọlọ́run kó gbàdá ìjẹ́ ó ti dé ní àdéhùn ṣe dé àwọn àdéhùn. ẹni tó ní àwọn ọmọ tó wá pe àwọn ọmọ rẹ̀ àyàwó ẹ̀ pẹ́ bùkátà bẹ́ẹ̀ ni lọ́wọ́jú wa ẹgbà àwọn ẹjọ́ méjì jẹ́mẹ́ta àbí ẹgbà àwọn ẹjọ́ kan káfíńsì tawassul wọ́n fi kíyà rí ọlọ́run yá ayọ̀ lẹ́nu tọ́kùnlá wọ́n ti tágò ilé ìwọ̀síìlà ọ̀já ìlú ìfìdílé alákùn tuntun lọ́wọ́ tawassul wọ́n fi ṣe àtẹ̀gùn ni kò sábúrú mẹ́ iṣẹ́ rí làwẹ̀ àmọ́ kó máa gbàwé rájà mọ̀ nǹkan eléyìí oṣù nìṣà àmọ́ pé wọ́n kàn ní òun ti tètè wá sóun kò sábúrú mẹ́ wọ́n láwò tí ara rẹ̀. òun tí wọ́n bá di ìtẹ́jú ọwọ́ sísẹ́sì òun ò fi tí wọ́n ti lè fi wọ kàbínẹ́tì tí aago mẹ́wàá báyìí òun kan kan tó dèrò mọ́jú bá ti ìṣàkóso fẹ́ràn àwọn òbí tó fún wa lẹ́yìn ìgbà tó ti dúpọ́ sí ìlú àti áfírí ó sọ pé yóò fi kàbínẹ́tì tó ṣé òun lè fi mọ́jú bá ti ìṣẹ́ òun nínú ọkọ̀ tó ti báwọn ń wò pé ó súnmọ́ kí mọ́tò yìí wọlé láàrin pẹ́ẹ́sì lẹ́yìn lálẹ́. ọlọ́run ọba kò sí àlùwà irú ẹni bẹ́ẹ̀ kò sí àlùwà láàkú wọn àti wọn wọn ní ọkọ̀ yẹn tí bàbá lọ́wọ́ àti kó dìbò yẹn rìn lọ́wọ́ àbúkúta kó ti tẹ̀ ẹ́ mọ̀ inú ọkọ yẹn náà kó kírun mọ́gìrìbà ti iṣẹ́ àgbàpọ̀ torí ìrìn àjò ọwọ́ ọlọ́run lọ́wọ́ ó lè bá àwọn òde ní ten yẹn kó má dé to the nígbà ti tó yẹn kó kí kó o eléyìí kó kírun magrib ẹ eh, lákàkà mẹ́ta dáàmà oyin magrib ìrìn àjò ní olé ní mẹ́ta lòun ìṣá ní ọ̀rọ̀ akíláka méjì ọparí ni kódà mo máa délé aago mẹ́sàn-án kò ní ìdíkò kí mo ti kí ó ti kí n pè Islam rọrùn púpọ̀ jù ọlọ́run àdúgbò lọ́wọ́ tó fi wá ní mọ̀ṣẹ́. ní ìparí ẹni tí òun náà rìnrìn àjò ọ̀sán ló fi rìnrìn nígbà tó wà níbi tí ó tó fẹ́ kí jù wá jù àti àṣẹ ìṣàkóso ẹ̀fẹ́síwájú nítorí lọ sí ọlọ́run kó tètè yanjú ẹ̀ ó wá gbéra ó padà sí ilẹ̀ ìmẹ́tẹ̀rẹ̀ ṣéèkì àdúrà lọ nígbà tó dé ilẹ̀ ìmẹ́tẹ̀rẹ̀ wọ́n tẹ̀lé òun àṣírí lọ́wọ́ rẹ̀ ó ti gbà pé òun kí àṣírí pọ̀mọ́ tó òun kí ó tún wá bá ẹ̀gbọ́n mi nílé kí òun pé ṣé yóò tún òun méjì ni àbí yóò wó kàn fún kàn àti yóò ṣe. ẹ̀ tó rìnrìn àjò lọ́sàn-án kí wọ́n pé àsìkò zoro tó ọwọ́ akí zoro rákà méjì ó kí asọ rákà méjì lórí ìrìnàjò jamu an wa kasran pẹ̀lú àníyàn pé báyà asẹ̀rù ti kọjá lọ o tó délé nígbà tó wá tí wọ́n á délé nínú ìrìnàjò ìrọ̀rùn àwọn kí asẹ̀rù lọ́wọ́ ni ojú wa gbàgbé pé ti kí ọba bá wọn kí ti dédé ọkọ máa jẹ násìrì àmì kò ní kankan ó di ó bá dáàmà jẹ́mú oríṣi mẹ́ta lọ́wà a ní jẹ́mú tààkìr ìjẹ́ pé irú àsìkò asir yìí yọ yọ zuru la di àsìkò asir ó di wa a ní jẹ́mú tẹ̀gbìn ìjẹ́ pé yóò gbé asir wá sí àsìkò zuru a ní jẹ́mú sórí ìjẹ́ pé yóò gbìmọ̀ sí àárín ni so tó sì yàn ṣe déédéé ọlọ́wọ́ gbàdẹ́ ti fún yọ gbàdẹ́ ti fáwọn náà ọlọ́wọ́ bá mọ́sáàkà gbogbo nǹkan tí Islam fi yá yìí nù òun tẹ́ bá pẹ̀lú Islam bàbá wa ní jọ́ọ̀sì sheikh abdulaziz eh, sheikh eh, ismaila idris ó ní islam a beautiful religion islam ó yáàyè púpọ̀ gbogbo bí wàá ṣe ó ní ẹ̀rí ọlọ́run àdúpẹ́ lọ́wọ́ rẹ̀ tó ṣe wá mùsùlùmí subhanaka allahumma bi amdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ẹ má gbàgbé àkáǹtì nọ́mbà wa zero márùn six nine eight two one jaiz bank ó dé wa lẹ́yìn náà tí ọmọ orúkọ là ń lórí screen yìí ọlọ́run ó fòun sòrò. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك